ló lórin àgbà ló nìtàn bọ́mọdé bá kan yọ àná àgbà fìtọ̀ balẹ̀ kí lòwe tá a máa gbéyẹ̀wò lénìí ní abala èyí tí yìí òun ni òwe yorùbá tó sọ wípé à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara ò tán bọ̀rọ̀ òwe ilẹ̀ yorùbá ni irú àsìkò wo la máa ń parú òwe yìí òun ni àsìkò tó jẹ́ wípé ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ láàárín àwọn ènìyàn méjì bí àwọn àgbà wa ṣe tán wọ́n wàá fi òwe káàdì rẹ̀ nílẹ̀ pé ìjà ìlara ò tán bọ̀rọ̀ àájù wọn kò ṣe wí lẹ́jọ́ bí àwọn èèyàn méjì bá ti wá ń fa ọ̀rọ̀ láàrin ra wọn ó ṣeé ṣe kí kẹ́hìndé kó ju táyé lọ táyé yóò wá máa wò wípé kẹ́hìndé ju òun lọ báwo lòun ó ṣe sọ ìjà ìlara yóò wá bẹ̀rẹ̀ sí ní wáyé láàrin wọn yorùbá yóò wá padà sọ wípé à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara ò tán bọ̀rọ̀ ṣùgbọ́n ní ilẹ̀ yorùbá àní òwe ilẹ̀ yorùbá kò gbọdọ̀ mẹ́rí.